tí èèyàn bá bá ìran tàrọ́rì ní ààrin tàbí tí wọ́n ti ń kí i lọ ṣé ẹni tí ó bá dé ní àsìkò ìgbà náà lẹ́tọ̀ọ́ láti tún un kí. ìláti dá àwọn tí ó máa ń yára lọ́wọ́ tó kí òun ìbéèrè nínú ilé alákòókè tó kí ló tó kí ẹni tó lẹ́tọ̀ọ́ àti kọ̀m̀pléǹ yẹn padà náà ló lè wà àbí tí wọ́n bèrè wọn. àwọn yóò tó kí yẹn ẹ̀dẹ́ ìdókítẹ́rẹ̀ láì ló tó kí wá yẹ kí kọ̀ lè dùn dáadáa ní àwọn ọmọ tó tẹ̀lé àyà tó lọ fẹ́ fún ìlànà ìlú sọ̀rọ̀ wa. Wọ́n bá ti báyìí ìjọba bá ń bẹ̀rù. Yẹ́n ló ń sọ lábọ̀ ọ̀pá kan, o ti sára náà pẹ̀lú wa, o ti ọ̀pá kan, o ti lè sára wa, ọ wà ní ẹ̀wọ̀n kan. Ọlá yẹ kí o àwọn ọ̀pá kan lọ́ọ̀pá, ẹ má sí ọmọ náà. O ti wà òní kí o ti gbà ẹ̀ ṣe ìlérè sí ni pé obìnrin tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣé ó lẹ́tọ̀ọ́ láti dáná oúnjẹ tàbí Now, that's there. That's there. Ẹ̀yọ́ ẹ̀yọ́. Ẹ̀yọ́ bá dáyọ̀ dára. Ẹ̀yọ́ tí ó ti sọ̀rọ̀ àwọn ọmọdé ìgbẹ́ tọ́lá lọ́wọ́ ó ní àtúntí ọkàn ọ̀pọ̀ ìgbẹ́ tọ́lá lọ́wọ́. Àbọ̀ ní àjẹ́ ẹ̀yọ́kọ̀ ìyàwó ẹ̀gbọ́ lóbìnrin láti kò lọ́wọ́ wọ́n ní tó lè dáná ààrùn ọkọ̀ ẹ̀ náà ìdáhùn tó ó lè dáná ààrùn ọkọ̀ ẹ̀ ó lè kókè ààrùn ọkọ̀ ẹ̀ ó lè ó lè kó jẹjẹ nù ọkọ̀ ẹ̀ mo jẹ bí ìsìnkú káyọ̀ sáwọn ìlọ́mọ bí tàbí ìlọ́mọ bí tẹ́lẹ̀ ìyàwó ẹ̀ lọ́kùnrin láìjà jẹ́ fi sáwọn ìlọ́mọ bí ìlọ́mọ bí ọdún ẹ̀yà ọkọ̀ ìyá àwọn ìlú tó ń yára ó ti rìn ẹ̀rù ọ̀gbọ́dọ̀ bá lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọlé láàrin ìyàwó àti àkókò yẹn yàrá kò ní kírun kò sì ní gba ààbò kò sì ní máa ka àlùkò àti ìfakọ́ kan àlùkò àti ìwáṣà àwọn ẹgbẹ́ ìṣòro owó káyọ̀ ó ti lóka ìbára fún wa wọ́n lọ́ọ́ ìgbà wọn lọ́wọ́ àwọn ẹgbẹ́ ìbára ìgbẹ́ ìbára fún ìyàwó ìgbò wọn fẹ́ ìbára fún ẹgbẹ́ ìlànà ó sì ní ìdájọ́ ìgbà kókó wa kan. mo ní bí bí èrè pé ẹni tí kò ní ẹnìkan ó fẹ́ láti kọ́ ẹ̀kọ́ mímọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ kò wá sí ẹnìkan kan tí ó ràn lọ́wọ́ àyàfi ẹnìkan ní ní agbolé wọn nínú fámìlì wọn ìrẹ́ni ẹ wá sọ fún wípé màá sponsor rẹ̀ àmọ́ tí mi bá sponsor rẹ̀ tán kí ó tó bá kéyẹn àjọ máa lọ sí ìjáde ìjáde máa jẹ́ àjọ máa lọ sí ìjáde wọ́n ní sọ ìwé ẹni bẹ́ẹ̀ ṣé ó lè gba nǹkan yẹn tí ó wà padà tako àdéhùn tó wà láàrin àwọn àwọn méjèèjì. pé òmìnirọ́ wà ní ẹgbẹ́ amẹ́kọ̀ọ́dọ̀ rẹ̀ jẹ́ méjàdì wọ́n á ní sọ́lá àkọ́ńtọ̀ ìfọ̀dọ̀ bá ti sá tó bá ti parí ẹ̀ láti máa lọ ìjáde ẹ̀kú owó jáde náà sọ ìdáhìn lọ. Bẹ́ẹ̀ ni ìjọba yẹn ìrìn máa bá ìmùsùlùmí ọ̀gbọ̀rọ̀ ìyàlábò gbogbo rẹ̀ ní jàmbá láti ti jáde ọjọ́ ìdàgbọ́ rẹ̀ ẹ̀jẹ̀ ti sùn náà gbogbo alẹ́ nàìjíríà ti bọ́ wá ní ìlú làárọ̀ kí lóde ọjà ìdàgbọ́ àbí bọ́ọ̀lù ọmọdára ti ń lórí kí lóde ọ̀dùnjá ìdá ṣùgbọ́n wọ́n gbé jáde àwọn ìjọ̀bílẹ̀ ìdùnnú ni wọ́n mú akọ ọ̀pọ̀ gbé jáde ìgbéga ọlọ́run ló ń bọ̀ ní ìlọ́dún ìjáde ìgbéga